الحمد لله القائل واعبد ربك حتى يأتيك اليقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الناس كل حين وأشهد أن محمدا عبده ورسوله محمد بن عبد الله عمله ديمه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله فاتقوا الله تبارك وتعالى في سركم وعلنكم يقول عز من قائل واتقوا الله واعلموا أن الله مع المتقين يا عباد الله ماذا بعد رمضان adúgbò fún ọlọ́run wa ọlọ́run tí ó sọ nínú alukur'an alákọ̀ọ́lé pé ìrìn anábì máa sin ti ṣe iku ọlọ́run sọ ó sì ń sọ fún òun jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àyàfi ọlọ́run ọ̀kẹ́ súnlẹ̀ ọlọ́run ọba yìí kò sí orogún fún òun lẹni tó lẹ́tọ̀ọ́ kí gbogbo àwọn yẹn máa fi jọ́sìn fún ní gbogbo àkókò wọ́n ti ń jẹ́rìí ká ní bàbá Muhammad ẹrúsẹ̀ ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe iṣẹ́ táwọn sọ̀sọ́lá máa ń ṣe gbére ni ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí kọ́ máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹgbẹ́ wọn lórí ìlànà ẹ̀sìn rẹ̀ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ lẹ́yìn ìgbà ẹ̀yẹ rúṣì ọlọ́run ẹ̀bí ọ̀rọ̀ ọlọ́run ọba àdékè ọlá ẹ̀páyà rẹ̀ níkọ̀rọ̀ yín àti ní gbangba yín ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé ẹ̀bí ọ̀rọ̀ ọlọ́run kẹ wá lọ mọ̀ yí pé dádájọ́ ọlọ́run ọba wà pẹ̀lú àwọn ẹni tó ń páyà rẹ̀ ẹ̀yẹ rúṣì ọlọ́run rọmọdọ́n ti wá lọ báyìí. kí ni òun i ń bẹ lẹ́yìn Ramadan ẹ má gbàtẹ́jẹ pẹ̀lú àwọn nǹkan tó wáyé látọwọ́ yín ní àwọn ìtẹ̀lé tọ́lọ́wọ́ ọba sùhánà torí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kan wà nínú Al-Qur'an tó yẹ pé gbogbo nǹkan ń jọ yín lójú nù ní dáadáa nù yẹn ń sàlàyé pàápàá alámọ̀rin gàgà fún wa ọlọ́ni wà láà tẹ́mùnún tẹ́sẹ̀sì má sèrè gun tó ṣe tí wọ́n máa fi wá òpin dáadáa tó ṣe yẹn ọ̀pọ̀ ni ànábi sallallahu alaihi wa sallam wọ́n sọ yìí pé làwọn anna rajulan yajurru ala wajhihi min yawmin wulida ila yawmi yamut hariman fi mardatillahi ta'ala lẹ akọrọhu yọmọ kìyàmù pété abáré nìkan tó ìpè láti jọ tí wọn ti bí tó ti ké wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ báyìí tó fi kú ọwọ́ adarúgbó kótó tó jáde láyé iṣẹ́ ìyọnu ọlọ́wọ́ bá nígbà ń ṣe ní gbogbo àkókò yìí tó ń tọ̀ ọ́n tọ́ba padà díjọ́ gbé nàlù kẹyàmọ̀ gbogbo ohun tí lérò pé òun tẹ̀ ọ́n rẹ̀ máa fojú rí nà rẹ̀ pé àfikún jẹ́ kankan pàápàá jùlọ tọ́ba ti àfiwé rẹ̀ pẹ̀lú ìdẹ̀ra yọwúrò kan sọ sọ́nà ọba àdìgẹ́ a padà rí pé gbogbo nǹkan tó ń wò pé dáadáa ni sódà díẹ̀ ni kò ẹ̀ ṣe nǹkan kára bí tí mọ̀. ń ọlọ́wọ́ bá kájọ lọ yé wa wípé àwọn èèyàn lè wà pẹ̀lú sẹ́wọ̀n o àmọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá òun lè iná ẹ̀ ni màá fi rí àlùjànnà wọ̀ kì í ṣe pé pẹ̀lú dáadáa tí mò ń ṣe ẹ̀rí. sábà wò á rí bí àwọn tí olórin ó ti rí kọjá lọ́nu Ramadan bí àwẹ̀ bí ìmáa kí tarawih èyí tó ń pè ní ásámú àti àwọn ẹni tí wọ́n fi zẹ̀kẹ́ àwọn sínú Ramadan àtàwọn tó fi sádágà àwọn yẹn tún parí Al-Qur'an láì níye ìgbà àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti zikir. àti ìmáa fi aláwẹ̀ lẹ́nu àti oríṣiríṣi dáadáa táwọn èèyàn ṣe kódà adúláwọ̀ ẹni wọn fi wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìbéèrè fẹ́ẹ́ kọ́ máa táwọn tasẹ̀ lọ́dọ̀ wa ní ibi gbogbo àwọn ṣé olóore yìí ìjẹ́ wọ́n gbà wọ́n jẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àbọ̀ ọlọ́wọ́ ọ̀gbà tí wọ́n gbà àti ọlọ́wọ́ ọ̀gbà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀sán ní sọ́tún mẹ́ẹ̀ẹ́dà áyà twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n. ọlọ́run ní ìnáwó yẹn takọ́ balùwọ́ọ̀hún mi náà lọ́tàkì. àwọn tó bá ń gbáyà ọlọ́wọ́ ọba àwọn yẹn nìkan lọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́mọ gbé àwọn dáadáa wọn tí wọ́n ṣe. lóbi já gbígbé àwọn ẹni ìṣáájú rere wọ́n wá gbìyànjú láti ṣe iṣẹ́ tó kúrégé ní bó ṣe tó àti bó ṣe yẹ. lẹ́yìn ìgbà yẹn àkólé kan wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ tó kúrégé dáadáa òun ni pé ìjọba àtẹ́wọ́gbà ọmọ ajé àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rọ máa bà wọ́n na sọ́lọ́wọ́n ní kọ́ ẹ̀rọ káwọn yorùbá náà máa ń sọ ẹgbẹ́ mi ọ̀fẹ́ ọ̀sàgbà gbogbo ọ ẹ̀rọ máa bà wọ́n ẹgbẹ́ sọ́lọ́wọ́n ní kọ́ wọ́n láwọn ẹ̀gẹ́ lọ́wọ́ ọba àdìgbẹ́ lásàlàyé ń pa wọn ẹgbẹ́ àwọn ènìyàn ń ta ni ṣe ṣe é o wọ́n ń tọrọ wọ́n tún wá ń payà fẹ́ tí ọrẹ dáadáa yìí sọ́lọ́ ń gbé alẹ́ sí wọ́n ti sàárà wọ́n tún wá ń bẹ̀rù pé sàárà yìí sọ́lọ́wọ́ ọ̀kọ́ wọ́n gbá rẹ̀ wọ́n ti tara rẹ̀ wọ́n tún wá ń payà yìí pé sáwọn ti máa gba aládá lórí ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ dòdò kájọ lọ yé wa nígbà tá a sọ wípé ẹni tọ́lọ́ ń bá gba dáadáa ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó ṣe dáadáa wọn làwọn tó payà kí ni wàá ní àmì ìbẹ̀rù ọlọ́wọ́ ọba àmì ìbẹ̀rù ọlọ́wọ́ ọba òun náà ni al-imtinā'u 'an al-fisq ba'da Ramadan kéèyàn síwọ́ níbi ìjáde kúrò níbi àìsàn láti ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó Ramadan ti lọ. talẹ́ni talẹ́ni náà tàbí ẹ̀lẹ́sọ́gbọ́ sàǹfààní nínú Ramadan àti báwa gẹ́gẹ́ alára kan máa fi ara wa léèrè pé kí ni èso tá sọ fún àárín jájẹ nínú Ramadan tá a gbà yìí. ǹjẹ́ ìgbà yẹn ọlọ́run náà àti wípé yi yìí ilé ẹ̀kọ́ ni ìjọba dábì parí ilé ẹ̀kọ́ yìí dábì jáde ilé a ṣe lóṣù kẹyìn tá gba ìwé ẹ̀rí òpegede olùbẹ̀rọ ọlọ́run ọba ni ọ. bákan náà ìjẹ́nu rọmọdọ́ yìí tá kẹ́kọ̀ọ́ sùúrù mẹ́ wa mẹ́ ìyẹn pé wa lórí títí dáadáa bákan náà ayé tí máa ká wá lógun lórí tá a sì ní kápá lórí ẹ̀mí wa gbogbo àwọn ìṣesí tó burú ti ń bẹ lára ẹnìkan kan tá a borí ẹ̀ àwọn òbí rèé pọ̀ tó fi pé mùsùlùmí yóò máa bíra rẹ̀ yóò máa wá dáhùn pẹ̀lú òtítọ́ àti làmẹ́lẹ̀ pé òun kẹ́ ò máa sọ pé tí mo ṣàǹfààní nínú Ramadan tí Ramadan ni ẹ̀yẹ́ ló ṣe ọlọ́ọ̀ba ilé ẹ̀kọ́ àyípadà ni. tó ṣe wípé àwọn iṣẹ́ wa ti ń yapa sófin ọlọ́wọ́ ọba àdẹ̀sí máa ṣe kí ni o a máa yí padà nínú Ramadan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yé wa nínú sọ́ọ̀tù Ra'd àyá kọkànlá ọlọ́wọ́ ní inna Allaha la yughayyiru ma bi ma bi anfusihim ọlọ́wọ́ ní nǹkan ọlọ́wọ́ ní ti ń nẹ́fìlà téèyàn ṣe ìyípadà ni nẹ́fìlà asamu nẹ́fìlà Ramadan abẹ Lailatul Qadr téèyàn ṣe àtàwọn Ramadan yẹn ìyípadà ni àwọn òkùnfà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni ó jẹ kéèyàn rí àforíjì Ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá a ti gbọ́ yín náà àwọn àhàdìsì mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ yìí ẹnì yóò tọ́ máa wá sí àwọn kìnnìyí kù tí ò ṣe é ní bó ti tó àti bó ti yẹ ajá pẹ́sẹ̀ rẹ̀ máa dínkù bẹ́ẹ̀ ni ó ti máa kiri àti wáyé pé àti àfọlá tó ní kíá irun tá n kí àtún súnmọ́ ni ààwẹ̀ ní òun súnmọ́ ni ẹni ọbẹ ìjọ pẹ ní ọlọ́run ọba sùhánù ọ̀tá aláṣọ pé kò tó lulẹ̀ ẹja ǹdẹ́wọ̀ máa jẹ́ táwọn ènìyàn o ọlọ́run ní fọwọ́ yìí lílì mọ́tò kìkì ìgbé mọ́tò kẹ́nu náà ẹja ǹdẹ́mọ̀ kọ́ máa jẹ́ ti àwọn ẹni tí wọ́n dé òṣùwọ̀n ọmọ ẹni tí ò sé bó ti tó àti ti yẹ kí wọ́n mọ̀ tó ń ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí o bó o wá lẹ́nu tó ṣe fún tiẹ̀ wá ṣàṣejù yẹ́yẹ́ nípa rọmọdọ́n bó o tún lè ṣe sí ẹni tó tiẹ̀ ṣe ife kò ṣe lẹ́bí là gẹ́gẹ́ àwọn tó bá máa kẹlẹ́ ti sàgbé jíjọ àkọ́kọ́ àárín àti parí tẹ́ẹ̀rí mùsùlùmí náà sì lòun náà ṣé kìí ṣe láti sọ láti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé ẹni yóò tún rọmọdọ́n bá bá láyé tí ọ̀wọ́ alákùnrin jẹ́ ọlọ́wọ́ bá ń bẹ kọ́lọ́kùn salam òun lọ sọ bẹ́ẹ̀ fún anabi sọlọ lọ àtàlà ọwọ àbọ fún anabi fẹ kọ sáà mi àwọn sọ sọlá ní ẹsẹ sáà mi ẹẹri bí yẹn bá wá sí àti ìtúntún rọmọdún tá a ti bá lọ yẹ tí èpè títí mi lu náà ní kí àwọn sọ sọlá ń sàmì bí tó bá ti ja ẹni yẹn ẹni wọn bá ti sàṣejù nù rọmọdún àti pé kó tún ṣe àti ètò nígbà tí rọmọdún lọ ìyẹn àlè látàkùn sí pé ó ń tọ̀ ọ́n máa sàṣe ètò náà ni ìyẹn ni pé rọmọdún bá láyé tí orí kẹkẹ àádọ́ ọlọ́run ló ń tọ̀ wọ́n fi ṣe kíni oní obìnrin kankan sí i ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀rin káàdé bá yẹra wa wò wọ́n ní òkùnkùn òní kùkùn nínú ọmọ àmọ́nu láàrin kó ti ṣẹlẹ̀ sí wa dáadáa ní rọmọdán tó lọ yìí àwọn òsòdá dínkù níbi àwẹ̀ wa máa ṣe gbà á máa ṣe láàgà á bákan náà lẹ́fí làwọn ti ṣe máa ṣe lè ṣe àwọn àbújẹ kó tún wà nínú àwọn ẹ̀kọ́ àwẹ̀ tó ń jẹ́ dandan àti yìí tó fẹ́ ká ṣe nínú àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ò mójútó àlékàwá náà máa béèrè pé ànísàwẹ̀ tá a gbà yìí tọ́lọ́ ń gbà àwọn ọlọ́wọ́ gbà á lè máa sọ fún wa yìí pé aláwọ̀ ẹ̀ lè ṣáájú rere wọ́n fẹ̀lẹ́ máa bẹ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó di di oṣù mẹ́fà gbàgbọ́ ìpè ìwọ ọlọ́wọ́ tí rọmọdún yẹn ni pé wọ́n máa bẹ lọ́wọ́ pé rọmọdún dákúnjẹ́ ọba wa lẹ́yìn oṣù mẹ́fà wọ́n máa fi ṣàdúrà yẹn tí wọ́n bá wá sáré wọ́n á tún wá fi odidi oṣù mẹ́fà ní oṣù máa fi bẹ lọ́wọ́ pé wọ́n ọlọ́wọ́ rọmọdún tá gbà yìí ọlọ́run dákun gbàgbé alẹ́ sì fún wa bàbá dàálù aláya nẹ́sàlú lọ́ha subhanahu wa ta'ala anagúnna mi ní akọlá ní ìfà ìzì. الحمد لله ولي الصالحين ولا رجوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله وصحبه أجمعين أقول فالله الله سبحانه وتعالى وما تجعلت لي فاوين لي وتسألك وتيبي يوجد يوجد يكو àyàfi àwọn ẹjọ ọjà alábòsí ìkẹ́ ọlọ́run ọlọ́run kọba abánẹbí tọlọ́run gbé dìde láàánú gbogbo àgbáláyé ìkẹ́ ọlọ́run ọlọ́run kọba abánẹbí àtàwọn aláàrẹ rẹ àti àwọn sọhábà rẹ àti àwọn ẹ̀ṣọ́ tẹ̀lé adé ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ tó ti ra àti ti ọjọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ rúṣẹ̀ ọlọ́wọ́ ìtẹ́kùlọ́ àtàbàrà ọ̀ṣàhálà ìpáyà lẹ́yìn ìgbà tí ti lọ a fún wa ìbéèrè tó yẹ kọ́ máa káwọ́ nínú wa ní kí gbogbo gbìyànjú táwọn ti yẹ gbé àkọ́kọ́ nú àmì ọ̀hún ẹ̀dá alḥasana tó bá àdá alḥasana dáadáa ní Ramadan o àpájùlọ àwẹ̀ kó tó wá rọ yẹn lọ́rùn lẹ́yìn ìgbà tá a gba àwẹ̀ sẹ́kẹ́ yẹn tún lè máa gba àwẹ̀ súnà ọlọ́gbà nìyẹn iléyà láàásì fún odidi ọjọ́ mẹ́rin lẹ́yìn ìjọ ọdún ìyẹn yọwọ́ ahad kàti sọlábìlì ẹ̀ẹ́d láti ìsúlẹ̀mì ẹ̀rí àmì pé ọlọ́wọ́ bá gba ìjọ kì í wọlé ó ti ẹ̀ka ti máa rí àmì rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lára wa pẹ̀lú kéèyàn ó tún máa ní àgbéyèlé àti gbàwẹ̀ ọkọ̀ àjùlọ tuntun ṣọ̀wọ́ọ̀lì ìdáhùn sọ̀sọ́lá tọkọ̀ ìgbẹ́ni yóò tọ́ bá gba rọmọdọ́ọ̀lù kò tó wàá fi mẹ́fà tẹ̀lé nù sawal ọ̀dà bíi mẹ́ni ẹ̀ tó gbogbo ọjọ́ ayé òbí bá rẹ̀ nìyẹn. àwẹ̀ mẹ́fà yẹn wọ́n máa ti dédé oṣù méjì àwẹ̀ rọmọdán á ti dédé kíni o oṣù mẹ́wàá àjálù gbòdì lọ́dún kan lè yẹn ti gbà wẹ̀ bá a ti wá gbà àwẹ̀ rọmọdán sẹ́yẹ wọ́n á ti fi máa ti gbà sẹ́yẹ èyẹ tún wà ńlá àwẹ̀ gbà lẹ́yìn rọmọdán àbí náà aṣọ bí kèsè kọjá kékeré bá ti wò pa sí yẹ o látúndì atọ́lọ́wọ́ bá lè fi ọlá ti fún wa èèyàn lọ́wọ́ wa tó ní kí yẹn láǹfààní láti gbà yẹ èèyàn pa kìí àmú lẹ́yìn àti àmì kọ́lọ́wọ́ bá lè fi ọlá gbà lọ́wọ́ èèyàn yẹn. bákan náà èèyàn ti sádàkà àbí èèyàn ti dọ̀kítẹ́rù sọ ìmí èèyàn ti àwọn aláwẹ̀ lẹ́nu lẹ́yìn ìgbà tó wá di ipá àwẹ̀ tẹ́ èèyàn tó kí igba èèyàn máa kílé àkójọ kẹ́mi yẹn rọ̀ ọrọ ẹ̀rí gbé nínú rọ̀bọ̀ náà mọ́sálásí akú fọ́fọ́fọ́ ni kọ́ àti gbígbà táwọn ẹsẹ̀ báyìí èèyàn ọ̀dẹ̀ sọ́ọ̀kù gbogbo ìrún rẹ̀ yẹn náà kọ́ bá ti di àsìkò ìjọsìn báyìí ẹ̀mí yẹn máa máa túká lé lórí bí yẹn lọ sí ìjọsìn mi àpẹẹrẹ kọ́lọ́wọ́ bá gba ìjọsìn yẹn tá a fi nínú rọ̀bọ̀ nìyẹn ìkẹta òun náà ronúgbò ìṣèlú yẹn máa máa rántí pé a ah, táwọn ẹ̀sọ́ dé àmàdágì ó tún máa rẹ́rìn kàkàkàkà mọ́ ká lọ́rọ́ bu kàrẹ̀ sí ìyá sọ́wọ́ àrùn ọlọ́run létí ni pé sọ́lọ́ máa gbàgbé ìyá rẹ̀ ń gbàgbé ìrònúkú wà àwọn tó ti lọ eléyìí àmì yìí tẹ bá gbà bákan náà òun ni tó máa páyà gbogbo bá ń sí ah, ah, àwọn ara awo ìtọ̀ ìjà létí kódà mo ti sádàkà dáadáa gbogbo ẹni tọ́kì rẹ bá ń balẹ̀ ọlọ́wọ́ ọ̀gbẹ́ sí rẹ nídìí o ṣùgbọ́n tí ìbáyà máa mú yẹn wípé hee ọlọ́mọ bá kọ́ gbogbo kẹ́tẹ́ mi wò ní dáadáa tí mo ti ń rọmọdọ́ yìí ajá tó kọ́nà ọba gba fẹ́ wọlé fún yẹn nìyẹn ẹ̀rẹ́ lẹ̀ karùn òun ni kéèyàn máa jowó ẹ̀ kéèyàn sì máa bínú nípa tí wọ́n bá pa ọgbà ọlọ́wọ́ ọba yá kéèyàn máa bínú lé lórí àbí kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọgbà tí èèyàn wọlé nìyẹn. ẹ wá rí ìṣe sí àwọn èèyàn lẹ́yìn Ramadan oríṣi ni o a sì ti máa gbọ́ yé nínú àwọn ọ̀rọ̀ táwọn sọ fún wa látìgbà yìí àwọn ẹni rẹ táwọn jèrè ń tiwọn ìṣesí wọn òun ni pé àní ọ̀fẹ́ wọn máa páyà rẹ̀ lẹ́yìn Ramadan yìí pé àdísọ́lọ́ ògbà sẹ́yìn ni àbíkọ́gbà ààrẹ kágbà yà wá nípa àgbà ìjà àdẹ̀sí díẹ̀ fi tẹ̀mítẹ̀mí àti nípa àwọn èyí sáà gbà á bójú ẹ ká gbà á àbá gbà á bẹ Ali ibn Abi wà ọ̀dọ́ mi dá sí ni yìí tó ni Ali yìí sọ yìí pé àní àwọn ẹni rere nípa tẹ́wọ́ àwọn ju báwa ti rí yìí lọ. àwa ń tiwa àwọn ọmọ àwọn ìtóbi lẹ́mìí wa ọkẹ́ ó ti balẹ̀ pé ọlọ́run tẹ̀ sí gbàgbé bẹ́ẹ̀ni àwọn ẹni ṣáájú rere ah, ẹ̀mí tí wọ́n máa lọ lẹ̀ yọ́ máa lò pé lórí ibi ìjọlọ́ wọn bá gbà ìyẹn ni pé wọ́n ju àwa lọ àwa ń ti wákàtí sẹ́ni wọ́n ní akírun akírun ọlọ́run ní agbára àgbà ìjọlọ́ ń gbà kò ní ọkẹ́ wa pẹ̀lú rẹ̀ alẹ́kùn àbí tọ́lẹ̀ kó tún sọ̀rọ̀ ọlọ́run tá sọ fún wa lẹ́ẹ̀kan pé adé ìnáwó yẹn ta kọ́ àwọn tó bá ń páyà àwọn yẹn lọ́wọ́ ọba àlejò ọládẹ́sì máa ti kíni o lọ́ máa gbaṣẹ́ wọn ẹ̀rí báyìí ní ṣe sí àwọn ẹni rẹ̀ inú rọmọdán pépé wọ́n gbá rẹ̀ wọ́n sì náà fílà gbogbo àwọn ṣé olóore pátá wọn ò jí kẹ̀kẹ́ wọn kọ́fà o ẹ̀ wá rí ní rọmọdán wọn á lọ tẹ́ wọ́n bá tún ṣe sùn rẹ̀ mí wọn ṣé òwò táwọn ṣe yìí táwọn jèrè ń bẹ̀ ní àbáwọn pàdánù wọ́n tún wà páyà pé kọ́lọ́ kọlọ́kùn tó wá sínú àwọn ẹni dáadáa bẹ́ẹ̀ káyọ̀ ní ti sí àwọn ẹni kejì àwọn náà ní alùpùpàrọ̀fẹ́ àwọn aláṣẹ ètò àwọn aláṣẹ ètò àwọn èèyàn kan tó ti rí pé bí rọmọdún ti lọ yìí bí ẹ̀rẹ́ làwọn ẹlẹ́rìí ṣe nù kàtà yẹn káàsì wọ́n bá sì lọ́wọ́ ẹlẹ́mìí pé kùrán mi lè lọ́kà lóòótọ́ kò ní ìdíjà ká sọ́lọ́ lọ́rùn kódà ẹlòmíì fẹ́ lè má parí ẹni aláṣẹ mi òun làwọn aláṣẹ tó táwọn eléyẹn pàdánù ọlọ́run dákun má já wọn pàdánù ẹnu ìgbé kọ̀gbá rọmọdán kọ̀gbá ó ṣe balabala ni àkùrá ni kankan kódà ẹlòmíì lè má gbá rẹ̀ gan tó ṣe wípé kò sí ẹ̀mọ kẹ́gbẹ́ ọ̀kẹ́ ní mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdán ọ̀kẹ́ làásùn kọ́dù ìkọ̀mọ̀ kankan òun káàkẹ́ ń bá tẹ̀ lọ́ra padà ni kẹ́rì gbogbo ẹ̀ńtọ́ fọwọ́ kúlẹ̀ yìí rọmọdán ti lọ rọmọdán ti jẹ́rìí takẹ́ni yẹn wípé àdánù ló tọ́ pẹ̀lú bí o ṣe rí kẹ̀kẹ́ mú bọ̀ ṣé ni yóò máa wá sọ jáde lẹ́nu ibi ń lọ ọ̀gá fún ọ̀jẹ̀ ẹ̀yìn tó ti máa yá táwọn èèyàn lẹ́nu nìyẹn àwọn tó bá ti yá ọ̀daràn yẹn yẹn yóò bọ̀ parí ayá yìí fún ni ti máa ti bí náà ti sọ yé pé àwọn tó kẹ́ gbọ́dọ̀ máa lẹ́ẹ̀kan náà ọlọ́run bá subhanahu wa ta'ala olùjọ yẹ alifásù làárọ̀ àyà fifty six ọlọ́run ní inna rahmatallahi qaribun minal muslimin. ẹ̀ẹ́dì kí ọlọ́run ta wí tanítọ̀ fún rọ̀kìmù àwọn ẹni tí òkùnfà tí á fi rí kí o. wọ́n ti òkùnfà yẹn tẹ́ wọ́n ti wá ń páyà lé lórí. ẹ̀rí wọ́n afáwọn abdullahi ibùdó abdulhasin rọdí aláhùn sàlẹ àdìgúnmọ wọn bí wọn léèrè nípa arákùnrin kan tó yẹ pé máa ń gbàwẹ̀ lọ́sàn ń ṣe nẹfìlà lóru ṣùgbọ́n kì í kí jímọ̀ kì í sì kírun jàmá kíni afáwọn abdullahi ibùdó abáṣọ ni wà fi náà gàfúrò yìí bìsí lọlọ afáwọn abdullahi ibùdó abáṣọ pé ẹni náà ni ẹni máa ń ṣe kíni ń gbàwẹ̀ lọ́sàn ń ṣe nẹfìlà lóru ṣùgbọ́n kì í kí jímọ̀. èyí kí jùmọ kìí kírun jàmáà wọn wá bẹ̀rẹ̀ pé bóyá arákùnrin ọlẹni náà sọrí bọlọ ọgbà fún rọtí mi bọ lẹ́ẹ̀kẹrẹ ìkí ọlọ́wọ́ bá sùpánù ọ̀tá la ń jẹ́ sí àwọn ẹni tí wọ́n bá ṣe rere tí wọ́n dẹ̀ tún payà wọ́n sì ń dáadáa ẹ̀rú tó wà ń wọn lé lórí pé ká tó wà tí ò kí ọlọ́run ọba aláforíjì ti máa ń sì kẹ́ ẹni ni ẹ̀sán sálándẹ̀ ti sàmì ṣépè síbi ìlú sẹ́ àlehi sálám wípé ẹni yóò tó ọmọ ọlọ́run bàbá láyé tí ọba wa rí àforíjì ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ jìnà sí kẹ́ ọlọ́run ẹ̀rí gbọ̀ngàn rahim lọ́lọ́run gbogbo ẹni tó ti fọwọ́ bó lẹ́nu rọmọdọ́n àní rọmọdọ́n ló ti lọ yìí tọ́yọ̀ ti fi rí ẹni yẹn tó ti padánù Islam alhamdulilayi òun ni bí à ń sọ fún rúfin ẹni yẹn tó yẹ pé kò tẹ ẹ̀rí kẹ̀kẹ́ sí rárá débi pé yóò tẹ̀sọ́ fún ọmọ apáyà pé ọlọ́wọ́ gbà àdíkọ́ gbà à ń sọ fẹ́ni yẹn yìí pé ẹnu ọ̀nà ẹ̀kẹ́ ọlọ́wọ́ bá ń kọ ohun tó sílẹ̀. àyè tẹ̀sùn wà láti ṣe rere lópin ìgbà tó ṣe wípé mi ò sì sí ìbọn lótìtọ́ lódodo ìyẹn gbọ́dọ̀ máa sunkún lórí àwọn nǹkan tó ti bọ́ fún yẹn ẹ̀yọ́jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn pọ̀ ó sì máa banújẹ́ lé lórí nípa bẹ́ẹ̀ àwọn kẹsàn-án bẹ tó ń pè ní sàwábí tó di ìmọ̀-àníyà àwọn kan wípé iṣẹ́ ìgbàgbọ́ ni ó dúró ṣinṣin ní kò fún lójú kan náà ẹ̀rí tó ti pẹ́yẹ ká dórí mọ́ lẹ́yìn ìgbà tó rọmọdọ́n tó ti kéde ọ̀ tó ti rí kọjá lọ. àti ẹ̀kọ́kọ́ ní bùkátà tí a sọ lẹ̀ Sufyan bin Abdullah táwọn sọ̀tàn láǹsà sọ lẹ̀ yẹ fún ó nílò òjíṣẹ́ ọlọ́run kulli fil islam qawlan mọ́mẹ́kọ̀ sọ gbólóhùn kan fún mi la mí ní bí ẹnikẹ́ni yàtọ̀ sí ànábì lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bí ọba mi tún ní bí ẹnikẹ́kẹ́ mọ́ wọn là ànábì sallallahu alaihi wasallam sọ fún báyìí pé qul amantu billahi thumma istaqim àwọn sọlá sọ fún bẹ́ẹ̀ sọ pé mo nígbàgbọ́ sọlọ tó ọba ti gbólóhùn yẹn kẹ́kọ̀ọ́ wá dúró lórí ẹ̀ àti al-istiqama min sawabit al-imaniyya ìdúró sísìn lórí gbogbo àwọn kẹta ń bá lọ tẹ́lẹ̀ ká má sọ pẹ̀ rere nínú àwọn nǹkan tó ń dùn tó ṣe pé a gbọ́dọ̀ yẹ̀gẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ abídú kọ́mọ ni ẹ wá rí nínú àwọn nǹkan tó tó ṣe tó ṣe pé iṣẹ́ ìgbàgbọ́ ni òun náà ni ìmáṣẹ́fìyàmù lẹ́yìn ìmáṣẹ́nẹ́fìlà ló eléyìí ń bẹ kí rọmọdán tó ní àtúnṣe ní rọmọdán òun là ń pè lásámù ẹ̀rí kódà àwọn ọdún ọgbọ̀n fúnẹ́sì lóru òní làtọ̀ pé òjẹ̀ sínú ẹ̀ irú àwọn eléyìí kẹ́ tó dúró sísìn ní kí rọmọdán tó dé nínú rọmọdán akílẹ̀yìn rọmọdán sọ̀rọ̀ àdébí sọ́lọ́lọ́ àṣàlá sọ yìí pé ọ̀dọ́wọ́ yín pẹ̀lú kẹ́ máa ṣe lẹ́fìlà lóru o torí yẹn nìyí ìdáàbò sọ̀lì fún ilẹ̀ kọ́pìlẹ̀ ìyẹn ni pé ìdí sí àwọn ẹni rí tó ti ṣáájú yìí ni tí wọ́n dúrí mọ́ ìsúnmẹ́lẹ̀ dà yín ló ti jẹ yóò sì máa pa àṣìṣe yín rẹ yóò sì àásámú la fi ń kí nínú rọmọdán lẹ́yìn ìgbà tí rọmọdán ti lọ abàgbé kìyàmù lẹ́yìn yìí ká tó máa gbé nàró láti sọ hadith nínú Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ní baálé àwọn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n yé kí kérésìmọ́ wọ́n yé kí jùmọ́kànlá lọ ní rọmọdán àti lẹ́yìn rọmọdán lóòótọ́ àwọn hadith mi wa ilmuhim kìyàmù lẹ́yìn ká gbìyànjú ká máa kí nínú àwọn iṣẹ́ ìgbàgbọ́ tó dúró ṣinṣin tí òkú òlójú kan náà lọ wa. ẹlẹ́ẹ̀kejì òun ni máa kírun ìbá kẹrùn jama gbogbo wọn láti bẹ̀rẹ̀ sí so ó ti bẹ̀rẹ̀ sí so tó báyìí o ọlọ́run má bàa bínú sí wa kò yẹ kó rí bẹ́ẹ̀ o ọlọ́run bá sùpánù ọ̀tá alápàtà ẹ̀fẹ̀ háàfẹ́dù alàfọlàwà fọ́sọ̀lá àtàlùwọ̀ sọ ọ̀kọ́ọ̀mù nílẹ̀ ní kọ́ni sí i ẹ sọ àwọn ìrun yìí kí ẹ̀kẹ́ níjàmá ẹ̀fẹ̀ háàfẹ́dù lọ́lọ́wọ́ bá wí ẹ sọ àwọn ìrun yìí kí ẹ̀kẹ́ níjàmá fọ́sọ̀lá ẹ wá dúró léde ìyẹn tó ẹ dúró lẹni tó ti pé ọmọ àtẹlẹ tọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tó ti wá yóò kàn nípa ká kírun jàmá ọ̀pọ̀ rẹpẹtẹ náà rọ àdẹbí sallallahu alaihi wasallam ká má sinmi láti máa kí irun jàmá. bákan náà nú àwọn iṣẹ́ ìgbàgbọ́ èyí tó dúró ṣinṣin tí ò kó lójú ibi tọ́wọ́ àwọn náà ní ìmọ̀ ká Al-Qur'an ìtòrí ní ẹ máa kí Al-Qur'an yawm al-qiyamati shafi'an li ashabi sọ́nà lùkọ́ àná yìí ọba awájọ́ fi ní al-qiyamah tí a ti fẹ́ àwọn tó bá ké ẹ̀rí ẹ máa kí al-Qur'an ẹ máa kà á lọ́pọ̀lọpọ̀ ẹ máa yẹ lódì o fáńsù sálá ti lọ fẹjọ́ àwọn ọdún lọ fẹjọ́ àwọn tí ń yẹ al-Qur'an lódì sun ọlọ́wọ́n ọba sùhánà ọ̀kọ́ wọn làbọ̀ sùúrù yà rọ̀ òjijì ọlọ́wọ́n ọba sọ wípé ìwọ ọlọ́wọ́n bẹ́lẹ́dà wẹ́lẹ́dà mi ìnàkóòmì dádájọ́ àwọn ọjọ́ mi ní sákàdù hàn al-Qur'an mahjura wọ́n máa yí alukurani lódì àwọn àwọn ọjọ́ máa yí alukurani lódì wọ́n máa yí ẹ lódì àwọn ọjọ́ mi yí ẹ lódì ẹ̀rí wọ́n lè sẹ́rí yí alukurani lódì ọ̀nà oríṣi làwọn yẹn ń bá yẹn lódì o èpè kí yàrá tó fa nínú yàrá kó máa fa kó máa fọwọ́ tadé rẹ̀ dànù kí sèpé tùmọ̀ rẹ̀ nìyẹn o mustaf nìyẹn kó máa fọwọ́ tadé dànù kí sèpé tùmọ̀ rẹ̀ nìyẹn nínú yíyẹ lódì rẹ̀ òun ni kéèyàn máa tọ̀ nínú yíyẹ lódì rẹ̀ òun ni kéèyàn máa gbọ̀

ẹ̀rí ká máa gbọ́ àlùkò àn ká máa tọ̀ ìyẹn lódì àwọn náà ní kéèyàn máa ronú sí kéèyàn máa ronú sí kéèyàn gbọ́ ọ̀sán ká ọ̀dà inú àwẹ̀ kẹ ìmọ̀ máa ń ṣẹlẹ̀ lẹ́nu bí máa gbọ́ lè mọ́ tí ń ka ní náà ń sunkún ẹ̀dá fún kí lọ́tẹ̀lẹ̀ ṣébi tí ń kí lọ wọ́n tún sọ̀ fún fọ́mọ ẹkú mi ìyàwó ẹ̀ ẹ̀dá fún kí lọ́tẹ̀lẹ̀ ẹgbẹ́ ẹwẹ́ léyìí kì í sọ̀rọ̀ kùránì èyí lọ́wọ́ lẹ́yìn ọ̀rọ̀ ọpọlọ ni ọrọ ayé ìyẹn alùkùránì lódì lélẹ́yìn. bákan náà ní alùkùránì lódì má gba ìtọ́jú pẹ̀lú alùkùránì. àlejò sọlọ́lá àṣálà ẹlẹ́sìn kùránì ọ̀bá wòsàn kò lè rí wòsàn ọlọ́wọ́. ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ọ̀nà nẹ́sìlẹ̀ mi alùkùránì mọ́ ṣì ẹ̀rí ó dẹ̀sí tó máa jẹ́ àánú fáwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lòdòdò ọ̀hán ní sí alẹ́ sí nǹkan fáwọn tí wọ́n bá ya alábòsí wọn ya kẹfìrí ju àdánù lọ. àwọn ẹ̀rẹ́ yìí Al-Qur'ani lódì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àlẹ́ ó mọ̀ wáá nì wọ́n yẹ Al-Qur'ani lódì láwùjọ wáyé àfẹnitọ́lọ́wọ́ ọba àlejò alábọ́bákẹ́ ọlọ́run dàpọ̀ fún ìkẹrin nínú àwọn kó tún túbà gbogbo gbà ọlọ́wọ́ ọba àlejò wa sọ pé ọ̀túnbó yìí lọ́wọ́ ìtẹ̀mí àjọ àlùmínú sàálàkùn ìfòs ẹ̀yin onígbàgbọ́ òdòdó gbogbo yín ni kẹrin olúkúwàdà o kẹfà lè jẹni tí ó jèrè àti bá bẹbí sọlọ lọ àtàlà sọ pé ẹ̀yin èèyàn túbò ìlọlọ ń bí ohun ẹrù dẹ́sẹ̀ o àwọn sàlámì fàyín ní torí mi gẹ́gẹ́ alára bí wọ́n já nẹ́bí ọlọ́run mò máa ń wá ọba wà á túbú ilé mo sì máa ń wá ìrọ́lẹ́gbẹ̀ wà dàtọ́dọ̀ ọlọ́run níjọ́ kẹ́nìkà ọgọ́rùn ọmọ yẹn jọ yẹ káwọn ẹ̀ka dúnrin lọ sísìn kí kò tó dé ní lọ mọ bákan kìí ṣe ní rọmọdún nìkan àmọ́ gbogbo gbà ọlọ́run sọ pé fásitì ní àgùkò ẹ máa rẹ́tì ní ọlọ́run ọba ìmílẹ̀ ẹ̀dẹ́sì máa fi kí ni ọ ọmọ rẹ́tì yín àwọn sọ̀tàn lájọ yẹ wáyé pé àpẹẹrẹ ilé náà ti rẹ́tì ọlọ́run àti náà rẹ́tì ọlọ́run ọdẹ fi ká máa sọ̀rọ̀ àpẹẹrẹ ilé ahoro àti ilé tèèsì ahoro nínú àwọn sàwábì tó yìí máa níyà àwọn ìdúróṣinṣin iṣẹ́ ìgbàgbọ́ àwọn iṣẹ́ ìgbàgbọ́ tó dúró tí ò kó olójú kan náà tí kì í ti pinnu rọmọdún nìkan lá máa ṣe wọn lè dàn ní nfa kò fi ṣe ìlú náà ìmọ̀ adáwó sójú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ dákun ẹ má jẹ́ atẹ́tí sí aṣọ ìtọ́n ọlọ́run ọba alẹ́ wa ti túlẹ̀ àṣírí ẹ̀ fún wa òun ló dá gbogbo wa wọ́n ní aṣọ ìtọ́n ya'idukum al-faqra wal-fahsha wọ́n ní aṣọ ìtọ́n ya'idukum al-faqra òun ní wọ́n ẹ̀yẹ rúṣà ọlọ́ọ̀bà wọlé tẹkùnú kẹlẹ́sì nàkọ́dọ̀ tẹ̀síláhà mi bá ní kó wọ́tí àǹkàtà. ẹ dọ́kun àwọn àlùkáwà ní ká ti gbé nínú rọmọdún pé gbogbo ohun tí ń jẹ́ yàpá àti juwọ́ sí ẹ má jẹ́ kí ajá wa kó tún padà sí ibi èbí rẹ̀ mọ́ gbogbo pálapàla ẹja kùyàkú rédèrèdè èdè tó bá ń ṣe fẹ́ ọmọdún tó ní táwa ṣe mọ́kòdì oṣù kẹ̀kẹ́kẹ́ òṣìṣẹ́ wa àtẹ̀sí ń tìtì yá àtẹ̀sí ń tìgbó àtẹ̀sí ń bò gógóró gbogbo àwọn kẹ̀yà pàṣẹ àdẹ̀sí ẹ dákun ẹ má jẹ ká padà síbẹ̀ mọ́ o àbí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ rírọ àná wọ́tàkọ̀mẹ́tìlẹ̀ rahmatika ya arhamar rahimin àbí ọlọ́wọ́ ọba dákun gbogbo nǹkan náà àwọn òpá ṣe ní dáadáa ní rọmọdọ́ yìí ó lè máa tóbi lójú wa ṣùgbọ́n kò jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu ọlọ́run dákun yọ́nú sí wa o ọ̀rọ̀ àgbà yìí pé iṣẹ́ náà wà ń wò ní dáadáa kì í sóun ló lè mú wa rí ìkẹ́ rẹ ọlọ́dàkùn ìkẹ́ rẹ sáfìrẹ́ wa gbẹ̀dẹ̀ abẹ́ nìkankan ọlọ́dàkùn jẹ́ ọgbà àwọn kẹtọ́ tó ṣe fún wa nínú dáadáa ọlọ́dàkùn má jẹ́ ọgbà jẹ́ àlejò dáadáa ọlọ́mọ náà ṣe fẹ́ nìkankan wa gbogbo àwọn ìfẹ́ lọ́hùn tá a ti ṣe èyí tá a ṣe fún orílẹ̀ gbogbo àwọn ọmọ ya mùsùlùmí àtàwọn tó wà nínú ìṣòro gbogbo àdúrà tá a ti ṣe ọlọ́run dákun gbà á o ọlọ́run dákun gbà ọ́ à ń bẹ̀ wọ́n ọlọ́run ọba dákun pèsè fún wa ṣe àríṣìkì fún àyè tó ti pé yóò gbòòrò tí ó tẹ́jú tá a lè máa fi sìn ọ́ ọlọ́run dákun fi àwa náà sínú ẹni tó lè máa fi sàárà má sì wá lẹ́nu tí ó sẹ́ máa retí sàárà àdéhùn àgbà ẹ ní fún wa sàárà ni ọlọ́run dákun sàwa náà lẹ́nu tí ó máa fi sàárà ọlọ́run gbòòrò àríṣìkì ọ̀ gbogbo àwọn tó ti ní ọlọ́run dákun má jẹ́ kí wọ́n di alẹ́ ìdímọ́ ọlọ́run wa máa fi sọ́ọ̀rẹ́ sọ́ wa kọ́ máa dáàbò ẹ̀bọ̀ wa nínú agbóró zamani yìí táwa yìí gbogbo àwọn ẹni tí ò gbádùn ní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 Thank you.